orúkọ mi ni Ugo Odezin mo jẹ́ aláṣẹ àtolùdaríṣẹ́ afosport. kí n tó padà sóde Nàìjíríà mo jẹ́ agent nípa sport mo ṣiṣẹ́ pẹ̀lú PDA Sport mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ eré ìdárayá láti ibi ọdún mẹ́tàdínlógún tó tó di ọdún mẹ́rin sẹ́yìn tí ń padà sí orílẹ̀ nàìjíríà afrosport jẹ́ ti àkọ́kọ́ rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà à ń ṣe nípa aṣọ nípa bàtà àti bíráǹdì àwọn ohun ńláńlá láti lè rí dájú pé ohun gbogbo fúnlẹ̀ áfíríkà ó dára pàápàá tẹ bá ṣàkíyèsí wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń ṣe ohun fún eré ìdárayá lórí aṣọ àbàtà ilẹ̀ òkè òkun ló wà ṣùgbọ́n lè jẹ́ ti àkọ́kọ́ ní ti ilẹ̀ adúláwọ̀ ó ti jẹun tó tún wà ní èròǹgbà mi ní fún ọjọ́ tó ti pẹ́ èròǹgbà wa ni láti ṣe brand èyí tí ilẹ̀ áfíríkà yóò rí àǹfààní jẹ nínú rẹ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú african basketball cbl a rí product tó dára tó pọ̀ jù fún àwọn agbábọ́ọ̀lù ní apẹ̀rẹ̀ wa pàápàá ó rò pé láti kówó lórí àwọn bọ́ọ̀lù àti rédíà ẹsẹ̀ kúkú ó jẹ́ nǹkan tí kò láǹfààní tí kò lérè a rí pé bọ́ọ̀lù náà jẹ́ láti orílẹ̀ Europe ni wọ́n ti ń ṣe tí wọ́n ti ní èrè nínú rẹ̀ a bẹ̀rẹ̀ títí wa èyí tí yóò rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn eléré ìdárayá wọn jẹ àǹfààní nínú rẹ̀ àwọn ohun ẹ̀rọ tá à ń lò láti fi ṣe àwọn aṣọ àtàwọn nǹkan kan èyí tí à ń ṣe lélẹ́yìí kí n tó padà sórílẹ̀ Nàìjíríà mo tèmi nìkan ni mo ń rò nínú ti eré ìdárayá mo pé mo láti rí i pé mo ṣe nǹkan tó nǹkan bá ń ṣẹlẹ̀ sí mi ní òun ọ̀la ṣé gbogbo ohun tí mo ti kọ́ ṣe bó ṣe máa lọ leléyìí láì nípa nínú ènìyàn mo jí ní ọjọ́ kan mo sọ fún àwọn èèyàn pé mo ń padà sílé ọ́ ò béèrè mo ṣe lẹ́yìn ìgbà tó di ìgbà díẹ̀ tí ẹ bá ti ṣe ní láyé wà á rí dájú pé kò ń ṣe nípa ohun tó ti kó jọ bí kò ń ṣe àwọn tó ti kó ìmọ̀ sí ni mo bẹ̀rẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù àpẹẹrẹ ajáde alpha sport jẹ́ ohun tí kò sí nínú èròǹgbà mi ṣùgbọ́n nígbà tó yá ló wà nínú èròǹgbà mi láti ṣe àwọn ohun mèremère fún eré ìdárayá èròǹgbà mi ni láti fi ìtàn balẹ̀ a ti ṣe àwọn ohun ṣoríṣiríṣi a ti ṣe àwọn ohun mélòó mélòó kan ìdojúkọ tí ó wà ní pé mo jẹ́ ọmọ orílẹ̀ nàìjíríà láti mọ èròǹgbà àṣà àti ṣe orílẹ̀-èdè nàìjíríà gbogbo ohun tó bá ti kọ́ kò ṣiṣẹ́ ń bí ṣùgbọ́n a wá ní ìbàyìí ní tiwantiwa òun ni láti rí dájú pé a ti kọ́ gbogbo ohun tí a ti mọ̀ láti rí dájú pé gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lórí nàìjíríà ó bàtà tẹ̀ wòyí òun là ń pè ní dánfó orílẹ̀-èdè nàìjíríà yóò dára ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rò nípa ti rò pé dandan ni kò lè dára ṣùgbọ́n látìgbà tí wọ́n ti bí títí wákàtí ọ̀wọ̀ yìí ni ọ̀pọ̀ tó sọ pé orílẹ̀-èdè nàìjíríà yóò túká yóò dàrú ṣùgbọ́n mo ní ìrètí wípé ní kò pẹ́ kò jìnnà orílẹ̀-èdè nàìjíríà yóò dára mo ní ìgbàgbọ́ dáradára pé orílẹ̀-èdè yìí yóò dára orúkọ mi ni Udan Uzie èyí ni ìtàn òmìnira mi tí ìwọ bá lè ṣe dandan ni yóò ṣàṣeyọrí kò sóhun tí yóò di ẹ lọ́wọ́ láti má débi ògo rẹ.